أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوقف ولن وبا أتريك أتيك يلون فهو النبي ومحمد وقوى أرى إلي النبي وصحابه gbẹ̀rẹ̀ tí ó ń tẹ̀lé ìlànà ànábì tí ó sì di ọjọ́ ìgbìndì alkiyama adọ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn gbàwá tí àrùn fún gbọ́ra wa àdínú yóò sọ ọ́n òun náà ni ó bẹ̀rẹ̀ báyìí akẹ́rọ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ah, mo fẹ́ bẹ̀rẹ̀ mọ̀wòdó ìyẹn ni pé tọ́pìkì ní ìní tuntun lẹ́nu so àmọ́ bí mo ṣe fẹ́ ṣe ni pé màá bó tọ́pìkì yẹn lójú òbí nìlá so mi ní fẹ́ kí ó pẹ́ púpọ̀ tí mo fẹ́ kí n rí ẹ fẹ́ fi òní ìgbà kọ́ọ̀lù dáadáa gan fún ìbéèrè fún ìbéèrè mo fẹ́ fi àyè fún ìbéèrè àti ìdáhùn so dáadáa so àmọ́ pé nọ́mbà tí a pè sí tó bá ti tó àsìkò náà òun tí ó fẹ́ <clears throat> mú ní tọ́pìkì tuntun ní ẹ̀mí òun náà ni asbab dukhul al-janna asbab dukhul al-janna àwọn nǹkan tí ẹni tó bá fẹ́ wọ àlìjánà ọlọ́run ọba èyí tí ó máa ṣe ẹni tó bá mọ̀ pé àlìjánà òun wọ̀ nǹkan tí èèyàn máa ń ṣe so àbí mo ti sọ ẹ sàlùjánà ìṣe nǹkan tí ẹni tó bá jẹ́ mùsùlùmí kò gbọdọ̀ máa mà á sàlùjánà òun náà ni ilé tí olúwa bá ti kọ́ kalẹ̀ Darun Na'im ilé ìkẹ́ tí olúwa pèsè rẹ̀ kalẹ̀ so lẹ́yìn ìgbà tí ọmọ ènìyàn bá jáde láyé kò sí ìtumọ̀ tó dáa ìsẹ̀mí ayé èèyàn lè nítumọ̀ láéláé tó bá lè ṣe tóbi tí èèyàn lọ lè parí ọ̀rọ̀ èèyàn sí tó jẹ́ pé márùjá ìsán wà mẹ́lìjẹ́ òhú náà tó wá ṣe pé iná iná lè padà wá kángun tí bó ṣe lè kí èèyàn gbádùn láyé tó kó wá jẹ́ pé àlìkìyàmọ̀ èèyàn èèyàn wá lọ lè bọ́ sínú iná ọlọ́run fi ń ṣàlàyé fún wa ní sọ́dọ̀tò Ali Imran kíkẹ́ a'udhu billahi minash shaitanir rajim wa man tuhsiya 'anil nari wa udkhilal jannata faqad faz wa mal hayatud dunya illa mata'ul ghurur olúwa ní gbogbo ẹni tí a bá gbé jìnnà sí iná ọlọ́run tẹ́nìyàn ọ̀wọ́ lọ́jọ́ gbẹ̀lẹ̀ alkiyama wa udkhilal jannata torí ẹnìyàn padà wá kángun sí alìjánà ọlọ́ni wà kọ́ di fáàzì ẹnìyẹn gangan ló jèrè ẹnìyẹn ló jèrè ẹnìyẹn ni ó ó ó rí ayé gbé ráyé wá ọlọ́ni torí pé kí ni wà mal hayatu dunya illa mata'ul ghurur olùwà ni torí pé kí ni gbogbo òṣèré ayé tẹ̀ ń ṣe kẹ̀ràkìtà yín wàhálà oríṣiríṣi mata'ul ghurur á dùn ẹ̀tàn lásán ni ẹ̀tàn náà ni ilé ayé so bí ọba lówó nílé ayé so yóò rí pé tó sì jẹun tó lè ronú níwọ̀n pé ẹ̀tàn ni gbogbo tí bá ń jẹ́ ìgbádùn ilé ayé ẹ̀tàn ni torí tí ó padà gbẹ̀yìn rẹ̀ yóò padà rí pé àìsí mọ́nà ni sínú kó jẹ́ pé ẹni tó ní ìgbádùn yẹn ní ayé òun gan òsí mọ́ àbí kó jẹ́ pé ìgbádùn yẹn gan tán mọ́ lọ́wọ́ gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe ìgbádùn táwọn pé ní mata'ul hayatid rí tómi yẹn bá padà rí nǹkan yẹn tán gbà tó bá ti rí náà ni ọmọ dàbí pé nǹkan pàtàkì kan ni lọ tó bá ti rí tán ó ti tán lọ́nà tó ní mọ̀tá ọ̀rẹ́ hayati dunya illa mata'ul ghurur adùnni tó wáyé pé ilé náà lọ bá ń sáré pé o fẹ́ kọ́ o fẹ́ kọ́ o fẹ́ kọ́ o fẹ́ kọ́ èjì kọ́ lọ́wọ́ ṣe lé yẹn fún ọ torí tó bá ti nílé ọ̀rọ̀ pé tí kò tiẹ̀ jù báyìí náà lọ tó lẹ́yìn ìgbà tó bá ti wá ṣe tán ìgbà táwọn amúrúmbàdá náà ọkọ́ lé tán o ṣí lé yẹn everybody wá bá ọ ó ti padà rí pé àbùkù ti bẹ̀rẹ̀ sí ní máa kan léèyàn náà ìgbà tó bá ti ń gbé bẹ́ẹ̀ làbùkù ti máa kan bẹ́ẹ̀ náà ni mọ́tò tó àwọn ìwéyàn tó ń ṣe kíra kíta kíta kíta kíta sí ọ̀tá fẹ́ ra mọ́tò náà ní kí nìkan wá ra mọ́tò láńlá luxury láńlá ra ẹ̀yẹ eh, kí náà ń pè ní Highlander wọn rọ ní fifty million sóríjọ́ tó bá ti rà tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò wàláhì àbùkù ti kàn sórí ìgbà tó ti ra yẹn lónìí yìí tó bá ti rà tó ti bẹ̀rẹ̀ sí ní lò àbùkù ti kàn tí wọ́n fi máa rí àwọn oríṣiríṣi ayẹyẹ kí ah ibi ìtún ti ṣe kíní kan ah ibi ìtún ti ha ibi ìtún ti ṣe kíní kan bí o bó ń ayé ṣe rí nìyẹn lọ́ọ̀fin ni mata'il gurur adùn ẹ̀tàn nílé ayé yìí tí sọ fún wa pé ẹni tó bá wà lìjánà hmm, ẹnìyẹn ló rí ibi dé sí ẹnìyẹn ló jèrè kọ́lọ́mọ́ ṣàfiwá sínú ẹni tí ó wọ ọlọ́run àti ó jèrè ọlọ́run ọmọ ènìyàn gbọ́dọ̀ wá torí pé ọlọ́run bá tó dá nǹkan rẹ̀ gan ó ṣe wá lójú kòkòrò pé ẹ wá àlìjánà ni o ẹ wá àlìjánà gbogbo nǹkan tí mo bá ní kẹ́ fi wá àlìjánà náà ní kẹ́ fi wá tó níbi nǹkan tẹ́ jìnà sí àbí nǹkan míì tẹ́ súnmọ́ tẹ́ máa ṣe pé kí wọ́n ní wọ́n fà àlìjánà fún yín tó ẹ gbọ́dọ̀ wá ní o ọlọ́run bá Azza wa Jal nínú ah, Suratul Hadid ayah twenty one ọlọ́run bá ní. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للمتقين الوغاني آه اتتي والجنة سابقوا إلى مغفرة من ربكم وجنة إيش ترى ترى إيش الساري كواكب لا شيء ري أفريجي ميولون وبا باو لا شيء ري الجنة ميولون وبا àlìjẹ́nà tó ṣe pé àrùdù ha samawatu wal ard fífẹ́ àlìjẹ́nà kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ àlìjẹ́nà ẹnì kọ̀ọ̀kan ó fẹ̀ ju sánmà àti ilẹ̀ lọ sọ́nà èèyàn kọ́mọ́ jẹ́ kílé ìkọ́ta kò láká ìrùn ìwọ náà bá jẹ́ kó yé wa pé àlìjẹ́nà ẹ̀ta ń sọ fún yín ní tí ojú yín ò rí láyé náà ní bẹ́ẹ̀ ìgbádùn tí tí ọ̀gbọ́n rí láyé náà ní bẹ́ẹ̀ tòun tí ò kọ́ra àwọn oore àwọn adùn àwọn ìdẹ̀ra tí ń bẹ́ẹ̀ lam yakhtur ala qalbi aw ala bali ahadin kò ẹnìkan ò lè ronú kẹrù rẹ̀ láyé tí ń bẹ lálẹ́ jẹ́nà so náà ni ọlọ́wà ní sọ fún wa pé ó fẹ́ ẹyọ kọ̀ọ̀kan àjẹ́nà ẹnì kọ̀ọ̀kan ó fẹ́ ju sọ́mà àti ilẹ̀ lọ ó fẹ́ ju sọ́mà àti ilẹ̀ lọ so bákan náà ọlọ́wọ́n ọba ẹjí kí n dúkò ń bẹ lẹ́yìn so ìtumọ̀ pé àjẹ́nà ọlọ́wọ́n ó fẹ́ ju sọ́mà àti ilẹ̀ lọ tẹ́nìkọ̀ọ̀kan tẹ́nìkọ̀ọ̀kan so kò ní ọlọ́wọ́n ọba lára O kéré nínú iṣẹ́ ọlọ́wọ́n ọba tó ẹwò ń gbà tó yẹ ọmọ bá wà nínú oyún tọmọ wà nínú oyún tó bá ń sọ fún pé ó lọ bìkan torí tó ń gbé yàrá náà máa oyún ṣe mà tó wá ní ìwọ nìkan ó lé ní mílíọ̀nù irú ibi tó ń gbé yìí kó rúùmù mélòó kẹ́yìn wá wà nù rúùmù kan tí ń gbé kẹ́yìn ní rúùmù kan náà ní gbé ọmọ ya dúró ààyè oyún tó ti yàn gbé nínú ìyẹn sì gbé bẹ́ẹ̀ ó sì wà comfortable tòun sì rò pé kò síbò míì mà tẹ̀wá wo ni ìfẹ́lu mi wá ní olè ní ilẹ̀ olè ní èmi mo ní gbogbo ilẹ̀ plọ́ọ̀tì kan yìí ọmọ iye wa dúró oyún tí ààyè oyún tó yàn yọ̀ fún un bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wá ní ìjọgbìn ìdàkì àmọ́ ní òbí gbọ́dọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ pé àbúyọ̀ ah, nìkan kan ṣe lé ní tí ó fẹ̀ táyé àti fọ́nà nítorí pé ọlọ́run sọ pé wal ardu jami'an qabdatuhu was samawatu matwiyatun bi yaminihi olúwa ní àtìsọ́nà àti lẹ́lẹ̀ tó bá ju sọ́wọ́ ọwọ́ ọlọ́run yóò tó ka kù sọ́rọ̀ ni ọlọ́run òórùn ọwọ́ àti ilẹ̀ àti sánmà Allahu so òun wá ní pé ọlọ́run ní àlùjẹ́mọ̀ yẹn ni kẹ́ ẹ taratara kẹ́ ẹ wá ibòmí ọlọ́ tó ní sáàbì kú ilẹ̀ amákúsílẹ̀ tí ń rọ́bì kú ló ní àná ẹ máa wá àlùjẹ́mọ̀ ọlọ́run ọba yín èèyàn máa wá foríjì ọlọ́run ọba yín ardu as-samawati wal ardi wal uiddat lilladhina amanu àwọn tó ṣe kí wọ́n bá nígbàgbọ́ òdodo àwọn la pèsè rẹ̀ kalẹ̀ fún ọlọ́run tó ní walladhina amanu wa amilu salihati ulaika ashabun nari hum fiha ashabul jannati hum fiha khalidun ẹ̀rí bọ́lọ́n ṣe ń sọ̀rọ̀ àlìjẹ́nà fún fi lè èrè tí wọ́n máa fi ń wò kí mo fẹ́ wọ àlùjánnà èrè ìjọba fún alápèjì òṣèlú pé tọ́mi àti ìyàwó ló fẹ́ wọ skul wọ́n fẹ́ wọ skul kan nísìnyí higher education ní pé ó ní àwọn qualification ní téèyàn kọ̀lì téèyàn ò ní tó kọ́ nínú wáìkì àbí gc àbí gbogbo ẹ̀ wọ́n ti ní tọ́gbé kalẹ̀ procedure ti wà so procedure àlùjánnà náà ọlọ́run bá ti ṣàlàyé rẹ̀ fún wa pé ń tẹ́lẹ̀ fi wọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ wulẹ̀ kan ayé jẹ́ wọ́n tó bá ti ní mọ́wùlẹ̀ wá wàhálà káàkiri kọ́ mọ̀ pé o ti lọ lè sọ́ra rẹ síbi tó fẹ́ nù ẹ̀rí àkọ́kọ́ tí ẹ̀mọ́ fi ń wá àlìjẹ́nà ọlọ́run ọba qualification àkọ́kọ́ òun náà ni al-imanu billah wajtinabu shirk tábà sọ pé kéèyàn ní ìgbàgbọ́ ìgbàgbọ́ òun náà ni ìjìnà sí ẹbọ ẹ̀rí ẹni tó bá ti ní ìgbàgbọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹnìyẹn ti jìnà sí ẹbọ ẹ̀bùn ẹni tí kò bá ti ní ìgbàgbọ́ tàbí ẹni yóò ti ní ìgbàgbọ́ kankan tẹ́lá fi ti pé kò ní ìgbàgbọ́ kankan pẹ̀pẹ́ ẹni yẹn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba nù. tó kò ṣeé ṣe kéèyàn ní èmi o ní ìṣẹbọ àmọ́ ìyìn nígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni kò ṣeé ṣe kéèyàn ní mọ nígbàgbọ́ èyí tó ń ṣẹbọ láéláé kì í pàdé papọ̀. tó èyí jẹ́ mùsùlùmí kó tún jẹ́ pé ń ṣẹbọ kásì kí ìjọ mùsùlùmí òun rìn mí sára rẹ̀ tó tá bá fẹ́ kọlifá wa ní mùsùlùmí ẹlẹ́bọ tó náà ni tá bá ń pa àfáà mi ní àfẹ́ ẹlẹ́bọ tó yẹn ni pé àfáà ni àmọ́ ẹlẹ́bọ ni sẹ́rí ìsá sọ kẹ́yìn fún ó kọ tí ń jẹ́ gangan nu ẹlẹ́bọ gangan ni náà ló kọ rẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí tí wọ́n ń ṣẹbọ ẹlẹ́bọ lè ní ìyẹn ń jẹ́ kì í so ìtumọ̀ tí mo sọ ni pé gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí wallahi ẹ̀yẹ́ gbọ́dọ̀ sá fún ẹbọ tí ẹ̀ bá fẹ́ wo àlìjẹ́nà ọlọ́run ọba so tábà wo àyà al-Qur'an àyà al-Qur'an so suratul Baqara tábà wo àyà 82 ọlọ́run ọba ní walladhina amanu wa amilu salihati walladhina amanu olúwa ní àwọn tó bá ní ìgbàgbọ́ ẹ̀rí qualification àkọ́kọ́ wa amilu salihati tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ olúwa ní ulaika ashabul jannati olúwa ní àwọn ọmọ àlìjánná nù ìgbàgbọ́ òun ní qualification àkọ́kọ́ al-iman so ìgbàgbọ́ yẹn ni kí yẹn ò jìnà sẹ́wọ̀n gbogbo ọ̀nà tí ẹbọ bá máa ń gbà wá èrè ọlọ́run bá tún ní sabiqu ila maghfiratin min rabbikum wa jannati arduha as-samawati wal ardu u'iddat lilladhina amanu olúwa ní àní àwọn tó ti wà àlìjánà yẹn àwọn tí mo prepare rẹ̀ kalẹ̀ fún lilladhina amanu àwọn tó bá jẹ́ onígbàgbọ́ ni o àwọn onígbàgbọ́ ẹ̀rẹ̀ ẹni tí o bá ti nígbàgbọ́ ẹni yẹn ò lè wọ àlìjánà ọlọ́run ọba ìmánì ìgbàgbọ́ táwọn sọ yẹn kò lè ṣeé ṣe fún èèyàn pé mo fi ń tẹnu mọ́ àbí kéèyàn jìnnà sí ẹbọ torí pé ẹbọ ni òun èjì kéèyàn wà àlìjánà yẹn abẹ́dàá ni tí ẹ bá ti ṣẹbọ tí ẹ ti kú sórí kò lè wọ àlùjánnà ọlọ́wọ́n ọba náà ló fi jẹ́ kókó ẹ̀rí gbogbo àwọn tó bá jẹ́ àwọn afá súnà ẹ̀rí wọn èyí mẹ́nu kò ní gbogbo ìgbà ẹ̀rí bá nàbí sọ̀rọ̀ ìṣẹ̀ṣẹ̀ fún ìṣẹ̀mí ayé rẹ̀ nìyẹn gbogbo dáwà nàbí sallallahu alaihi wasallam lérí ọ̀rọ̀ ẹ̀pà ẹ̀bọ̀ tí ànábì kọ́ ṣàlàyé ẹ̀bọ ọdún mẹ́wàá ànábì ṣàlàyé rẹ̀ fáwọn àwọn sọ̀hábà kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn kó tó di kí wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ hajj ọdún mẹ́wàá so ọ̀rọ̀ àlàyé ẹbọ lànàbì ń ṣe fún ọ̀rọ̀ àkídà ní ń ṣe fún ní ṣàlàyé fún wọn tó bẹ́ẹ̀ ni mùsùlùmí jìnà sí ọlọ́mọ jìnà sí ẹbọ ṣíṣe níbi àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ máa ń ṣe ẹ̀rí wọ́n gbà pé ẹnìkan ó lè fún ọ ní arúzìkì àbí ó lè dí arúzìkì rẹ kù ẹnìkan lè ní ọmọ tà àbí ẹnìkan lè ní kí ọmọ tàbí nǹkan kan lè mú owó wá fún ọ wà láì má nígbàgbọ́ sí sí ogun kan ogun kan ò lè dowó fún ọ ọkàn rẹ ti rí ibú ni wà láì bó wú rí èèyàn jù bẹ́ẹ̀ lọ gbogbo orí èèyàn jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́ bá ti ní òní ní òní ní ọkàn sí rí ibú ni gbogbo àfa àtàwọn pariwo ẹ máa ń wúrí èèyàn wọn náà tó kò sí ní jẹ́ gbàgbọ́ lẹ́nu wọn náà kò sí ní jẹ́ gbàgbọ́ nú ọkàn wọn ni ìgbàgbọ́ yẹn náà ni wọ́n ṣòfò ẹ̀rí yóò wá burú fún èèyàn kọjá pé àfa àtẹ́yìn náà mọ̀ pẹ́lẹ́ bọ́ ni wọ́n tó máa pè é síbi wá sí níwọ̀n tó lóun sì ń pè pèsè lánàá nàbì sallallahu alaihi wasallam àfa àti pé wọn náà ìdàkùn kí lọ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí ló ní tí ó fún ọ so ó ní pé wọ́n gán òjì kan máa kẹfín sí ọ òjì kan máa kẹfín sí ọ gbogbo ilé èèyàn àrídọ̀ bil kufri kufrun wàrídọ̀ bí ṣíríkì ṣírìkùn wàrídọ̀ bí ahli ṣíríkì ṣírìkùn so kí yẹn ọyọ́ mítẹ́ni tí ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ìtumọ̀ rẹ̀ náà nípa ohun tó pẹ́ bọ́ dáa náà nìyẹn náà kọ́ wọ́n ṣàfihàn wa o kó là wá níbi mo bá fẹ́ dá lójú gbogbo àwọn ènìyàn wàláhì ò lè dá lójú àwọn èèyàn rídọ̀ lọ àwọn rídọ̀ náà ti gbọ́ ẹ̀yà tó ńlá tó dẹ̀rẹ̀ ìyọnu ìyọnu àwọn èèyàn pé mo fẹ́ pé everybody ó fẹ́ràn mi mo fẹ́ kó gba ayé jọ wàláhì láíláí kò ṣeé ṣe kò ṣeé ṣe tó wá ìrun ọlọ́run ọba rẹ̀ wá ìfẹ́ ọlọ́run ọba rẹ̀ tòun náà ní pé ẹ bọ́ ike nìkan kíníkan lè fún ọ lówó kíníkan lè kíníkan fún ọ wàláhì ò nígbàgbọ́ ni ọ kíní kan lè ṣọ́ kíní kan lè wọ́n yẹ ká burú sí ọ́ wá di pé wá ń tún bẹ́rẹ́ òun ti ẹbọ ní ìmọ̀ tí òun fi ní wà lè jẹun náà nà ẹni tí ó bá fẹ́ wà lè jẹun náà gbogbo tá à ń sọ yìí ó jìnà sí òun ní wẹṣẹ òun ní wẹṣẹ ẹ̀ṣọ́ òun ní wẹṣẹ ìtajà ẹ̀rí torí ọlọ́run ọba ní ṣe ẹbọ ní gbogbo àwọn kan báyìí ní àbá yóò jìnà sí òun ní lọ pàrọ̀ òun ní lóńdè òun ní dè kankan mọ́ra so irú ẹni tó bá ti rí báwọn á yẹn ṣe tán wọ́n fẹ́ wọ àlìjọ náà ọlọ́run ọba so ẹjú kí n bẹ̀rẹ̀ mọ́ra bó prógámù yìí lójú díẹ̀ àbí mọ̀ọ́dún rẹ̀ yìí lójú tọ́pìkì mọ́ra bó lójú díẹ̀ ni so mo fẹ́ fẹ́ kí àwọn tàbá ní question bóyá tó relate mọ́ tọ́pìkì tí mo ti parí ọ̀rọ̀ jálà bí so ẹlẹ́bí rẹ̀ ẹ̀dàpọ̀ àwọn tó fẹ́ kí mi tó ń tọ́ lọ́ọ̀ ẹ̀dàpọ̀ ẹ má kí mi lásìkò yìí tó ń tọ́ lọ́ọ̀ pẹ̀lú Pauline so àwọn tó bá ní question ni náà ni mo need zero eight one zero eight five zero one three seven one zero eight one eight zero eight five zero one three seven one so bóyá n tó mo discuss lè parí àbí nǹkan yìí náà ni àbí n tó mo tẹ̀sán bẹ̀rẹ̀ báyìí so kí àkọlù kan fi wọlé dam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ pé kò. Alhamdulillah. Náà máa tẹ̀lé síwájú. Àmì àtẹ̀yìn náà. Abdullahi Muhammad Jami láti kéré ni. Náà mẹ́ta wọ̀. Ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹni tó lọ kí jọ́mà tí wàá bànà. ẹgbọ́n ṣé ó máa ní àlàfo tí a máa fi di kéèyàn tó kí súrí àbí yà lè kí bẹ́ẹ̀ náà. àìmídìrí náà ni yóò kì kó ló lè kí ní jùmọ̀ yẹn náà kó kí náà ní mídìrí náà tí ò bá ti bá àwọn kó náà tòkè ní ìdíkó tó máa lóhun tó ń fi àlàfo sí máa zero eight one zero eight five zero one three seven one.

òfin àbí ká ní òfin Islam èyàn lè mú ọ̀rọ̀ ẹyọ kan kí ó sì gbọ́ yí kò sì lọ sí lò pẹ̀lú rẹ̀ nìṣó ṣe rí gbogbo náà ni a mọ̀ pé aláburú ń bẹ àmọ́ ìjà aláburú lè ṣe nǹkan kan fún yàn láì ṣe pé olú ọba fẹ́ ẹ̀rí kí mo sọ náà pé tó bá lóun lọ́ọ́ lè gúnfẹ́ ogun rí yàn nílé kankan kan tọ́lọ́run bá lóun lè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn lọ́ọ́ lè ṣe rí ibù ni ṣe rí àlàáyìn náà tẹ́bá tó wọlé ka hadith ni anabi ni law kana shay'un yasbiqul qadar la sabaqatuhu al-ayn anabi tó bá ṣe pé nǹkan kan tó bá tó bá jẹ́ pé nǹkan kan ẹni pé tó bá wọn ó mẹ pé kò sí nǹkan yẹn nìyẹn tó a pé nǹkan kan bá lè yí kádà rẹ̀ padà ojú burúkú yẹn kò bá yí ìtumọ̀ rẹ̀ pé ojú burúkú gan ò lè yí kádà rẹ̀ padà ilérògbà bú ò lè yí kádà rẹ̀ padà ṣẹ́wárí àyínú táwọn sọ yẹn tó kìí ṣe àjẹ́ òun sọ àìnù òun náà ni ojú tó ṣe pé ojú tí ó ní agbára tágbára wà ń bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ní ẹnu rẹ lómi máa ń lágbára làwọn ti ní pẹ́ lómi tó bá sọ̀rọ̀ fún ọ báyìí ó rò pé ó lògùn fún ọ ni ìpè ẹnu rẹ ní ìdánlẹ̀ ó ní ìdánlẹ̀ bí àlàyé ẹnu bẹ́ẹ̀ ẹlòmí náà ní ìdánlẹ̀ bí ojú wo nǹkan ẹlòmí etí ẹlòmí mú bí nǹkan míì ni tó tó pé tirẹ̀ lágbára ọ̀tọ̀ so ṣẹwárí ojú tánà sọ̀rọ̀ sọ́lá mò ń sọ kéde pé àjẹ́ tó tó pé tó bá rí nǹkan àwọn tó ní gan wọn kì í mọ̀ fáwọn ní lára ó yàtọ̀ fún àjẹ́ títí bá ń tòun ti bẹ́ẹ̀ náà lẹ́bi wa ni tó wáyé kó bá lè ṣe nǹkan kan fún yẹn tó bá lè dá nǹkan ṣe ni kò bá yí nǹkan padà mọ́ kó lè dá nǹkan kan ṣe náà lọ́mọ ni kullan yusibana illa ma kataba Allahu lana olóòfin tó bá nẹbi kó wa sọ fún wọn pé nǹkan kan ò lè ṣe wá láburú àfi tọ́lọ̀ ń bá ní yóò ṣe wá náà ni bí mùsùlùmí ṣe gbọdọ̀ rí nìyẹn tó kọ́lọ́ ṣáà ṣùgbọ́n ẹlẹ́ni ọlọ́wọ́ bó yé fọ́kànrẹ́balẹ̀ làfọ́ ọlọ́wọ́ bá náà ni o lè pẹ̀lú yọ̀ǹda rẹ̀ lẹ́ni tí o bá ṣe yàn bèsè yàn ojú orin ní ojú aburú ni aburú ò lè kàn yàn tọ́lọ̀ nígbà tó orí ò lè kàn ẹnì kò sí lè yí ẹ̀rọ tí a bá kí lọ́tọ́ ni ẹ̀wọ̀n tá lọ́jọ́ ní ká bọ̀ wípé láàmà ní àìlè má àpọ̀ ìta wọ̀lá mú ìtìyà ní má mẹ́nà àìta ọlọ́run ní ìwà sọ pé tẹ́ bá ti kí lọ́tọ́ máa sọ fáyà pé tó kò ìyẹn ò túmọ̀ sí pé wọ́n ní kò sí àyínú kò sí ọwọ́ àmọ́ fún un lágbára kankan láti ṣe kò nídìí kẹ́ ẹ máa bẹ̀rù rẹ̀ kò nídìí kẹ́ ẹ máa sá kójúkójú káàkiri náà ọlọ́ àyà wọn ni kò mọ̀ sí ọwọ́ wọn kò lágbára náà alhamdulilah ẹ káàbọ̀. ẹ káàbọ̀ tán. náà ẹ ṣeun gan ṣe rí hàn tí hàn kò sí nínú ìlànà tí àmì ìbóyá ìdábòbò ni àbí ṣọ́ra ni àbí ìwà làásìá ni àbí ìwà ìbíwẹ́rẹ́ ni kò sí ntẹ́ lóyún wọn máa ṣe òun ni pé kó máa ṣàdúrà lápapọ̀ ẹ̀rí nígbà tó bá wà lórí ìforíkanlẹ̀ ni ọkọ rẹ̀ náà kó náà máa ṣe kí ọlọ́run jẹ́ kí bíbí ìkọjẹ́ rọrùn àmì mi là ń mú hàn tú yìí kò sí lànà fún ọ kò tó ṣe lànà àlẹ́ sọ̀rọ̀ àṣọ̀nà èmi náà níbi sànẹ́bí sallallahu alaihi wasallam wọn lọ́wọ́ tó kùrán nílẹ̀ fún àwọn sàábà nẹ́bí wọ́n gba kùrán lọ́dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam yìí ń tẹ́ yọ́ àti ẹtúmọ̀ tó ń lò níbi kí wọ́n ka fún mi tòun tó wà ní tẹ́tù tó wà fún mi àbí kí wọ́n sì ka tẹ́ni yẹn gángan lára ayé ورحمة الله وبركاته السلام عليكم السلام من دعينهم الحمد لله láti ìbéèrè tẹ́tẹ́ nípa fẹ́ bẹ̀rẹ̀ lórí pé ṣé gbogbo tí àná ti bá ṣe àmì gbogbo tánà bí òṣì àwọn àṣẹ ní ṣe gbogbo ẹ̀ ní bíbíà gbogbo ẹ̀ ní ọ̀dà báyìí. bẹ́ẹ̀ ṣe tó bá ti jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba nìkan yẹn tó bá jẹ́ pé ẹ̀sìn ni tó bá ẹ̀sìn bá ní tó bá pé ẹ̀sìn bá ní tánà bí òṣì ṣe à gbọ́dọ̀ ṣe àmọ́ tó bá ti pé ọ̀rọ̀ ṣẹ̀mí ayé ni ọ̀rọ̀ ayé bá ní tó bá pé ayé bá ní ẹ̀hẹ́ ìyẹn lè ṣe yẹn ànábì ò dáhùn tẹ̀ múra pé kíní ń ṣe bákanbákan tó ọ̀rọ̀ ayé tó yẹn lè ṣe nǹkan tá ànábì ò ṣe àmọ́ kò gbọdọ̀ takùn kankan nínú ẹ̀sìn ọlọ́run ọba o bákan náà tó bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn bá ní ntánàbí ò bá ti ṣe kámọ́ ṣe wọn náà pè ní dídáhà padà dálẹ̀ òní jẹ́ dídáhà ló ká sì jìnnà sí i tó kọ́lọ̀ tó ṣàánú wa. Naam, alaikum salaam, alaikum salaam, alaikum salaam, salaam alaikum. Náà bá a sọ ilé ìṣòro ni ni ní wípé ṣẹlẹ̀ àlàyé tẹ́ ṣe nípa ni láìpẹ́ yìí. Láti tí wá ní àtọ̀ tó wà ni àìlú rẹ̀ ni àjẹ́ tọ́pọ̀lọpọ̀ yẹn máa ń gbọ́. Eh, ẹ ṣe rí àkọ́kọ́ náà ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ṣe rí tó bá ni àjẹ́ wà láìpọ̀ tẹ́ tó mọ̀ inú fíìmù náà ni <laughs> fíìmù ni. Sọ ẹnì kan ò ní sọ pé mo rájẹ rí àfẹ́ fúyé ní tẹ́lẹ̀ rẹ̀ dàrú lórí tó lọ rájẹ rí tí wọ́n ń kà tí ń wúrúwúrú wọ́n bá ní àjẹ́ àbí ojú wo nù fíìmù wọ́n ní àwọn ya arúgbó àjẹ́ ni wọ́n wọ́n náà bá ní àwọn ya arúgbó àjẹ́ ni wọ́n so n ti ń jẹ́ àjẹ́ táwa sọ ní pé kóra inú ìgbàgbọ́ táwọn èèyàn wò nù fíìmù wọ́n gbà pé kí wọ́n máa lọ lè ṣe mítìnì nìkan wọ́n máa di ẹyẹ wọ́n máa fò káàkiri nínú n ti ń jẹ́ àìnù ọ̀jọ́ mọ́bẹ̀ rárá àìnù nǹkan kan tó pín ọkàn ní lára ẹ alẹ́ nìyẹn ò ní mọ̀ gan tó bá rí nǹkan tí inú rẹ̀ wá dùn sí ó ṣe dandan ní kí nǹkan yẹn gan kí n tó bá ti rí kí nǹkan sì nǹkan tó mm, ń máa ń ṣẹlẹ̀ nígbà míì sí nǹkan yẹn ni so tòun ti bẹ́ẹ̀ náà ànábì ni kò lè dá nǹkan kan ṣe ó sì lè gbé e tó ló bá wí náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ó ṣẹlẹ̀ wọ́n lọ wà ní. aleykum salaam. ẹ pé dùgbà. náà alhamdulilayi káàbọ̀. Naam, àtẹ̀yìn náà. Ẹ dákun, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ẹ dákun ẹgbẹ́ pé ní àná ti sọ nípa ẹni tí sòkòtò rẹ̀ bá tayọ kókósẹ̀ àdẹ́gbẹ́ tí sòkòtò bá tayọ kókósẹ̀ ọ̀rá àkókò láyé tó lè rí ẹ̀rí rẹ̀. nam ṣe rí ọ̀rọ̀ ìmúra wa Ànábì sallallahu alaihi wasallam dá sí wàláì tí ò bá dá sí àánú ni máa sọ pé ó dá sí tó tábà lọ wo Sahih Bukhari ẹ̀wọ̀ Muslim ẹ̀wọ̀ rí kódà Riyadus Salihin ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bẹ̀ báàbù libas ẹ̀bà ń bẹ̀ ó ní wíwí fashion tí ò bá lè kà arábìkì Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa pé àwọn nǹkan tó lọ́wọ́ fi ń bínú sí yàn ọ̀rọ̀ aṣọ wíwọ̀ wà ńbẹ ẹ̀rí bí ó ṣe bínú tóbìnrin tó bá bọ́ra kalẹ̀ ẹ̀rí obìnrin tí ó bọ́ra tí ò lọ ṣìjáàbò tí tí tí tí tí tó bọ́ tí tí tí ò gbogbo ara rẹ̀ yẹn yẹn tó ìbínú ọlọ́wọ́ ọba ni bẹ́ẹ̀ náà lọkùnrin náà tó ń bá wa wọṣọ tó wá kọjá kókó ẹ̀ṣẹ̀ tó obìnrin ọba máa fi wọlé kọ́mọ wọlé gbùrùgbùrùgbùrùgbùrù tó ìyẹn ọlọ́wọ́ ọba dùn sí àmọ́kùnrin kọ́ kọjá kókó ẹ̀ṣẹ̀ lọ àlẹ́ yìí gbogbo aṣọ àdúsífòtò tí wọ́n bá wọ tó bá ti kọjá kókó ẹ̀sẹ̀ yẹn tó ìbínú ọlọ́wọ̀n bá ní kọ́lọ̀kọ́ là wà mẹ́ tó àwọn àdéṣe pọ̀ gan-an lérí ọ̀rọ̀ yẹn tó síwájú tí n tó parí a ní ìkéde méjì kan ní fẹ́ẹ́ ké fún wa ìtàdùn yóò Qamardeen Yunus àṣẹ Qamardeen Yunus wọ́n ní lẹ́tọ̀ ní ọ̀la ilé ọ̀kọ̀la alákọ̀ọ́kọ́ ti ọ̀la yẹn ní ọ̀yún ní opposite aranṣẹ́ block industry ní ọ̀yún nínú ni wọ́n ti ṣe tó ẹlẹ́kejì ní ìta mẹ́rin so ní ọ̀túnla nìyẹn ọ̀làgọ́ mẹ́wàá àárọ̀ náà ní méjèèjì ìta mẹ́rin so tọ́pìkì tọ́lá náà ní bá ṣe máa ń tọ́ ọmọ títọ́ tọ́lá níta ni mùsùlùmí lòdòdó so ẹ̀dá kan síkà pàdé Sheikh Kamarudin Yunus akóredé láti ètò kọlọ́nkọba wa ṣàn wọlé ṣàn lè kàwọn tá a bá fẹ́ pèsè orí nọ́mbà mi zero one zero three three five one five one nine àbùkátà sọ̀rọ̀ mi ló wa rahmatulahi